alhamdulilayi rabbil alamin ah, lónìí ni wọn bá pè mí láti kóòtù kan ní ìníjì dárúkọ rẹ̀ nílùú Ọ̀fà wípé ẹnìkan pè mí lẹ́jọ́ ó pè mí lẹ́jọ́ ó pè bàbá Bariga lẹ́jọ́ ó pè ajé Abdul Qadir tó jẹ́ sẹ́kẹ́tìrì wa lógo Ìlọrin ó pè wá lẹ́jọ́. ǹjẹ́ ta ló pè wá lẹ́jọ́ ló bá di ẹni tí gbogbo ayé ń wá kiri <laughs> ló bá dẹni tí gbogbo ayé ń wá kiri ìgbà tá a ka wọ́n bá ní àwọn fẹ́ mú ìwé ìpẹ̀jọ́ wa wọ́n ní ẹ mọ̀ bọ̀ mo wà lọ́rin mo pe baba ń bàrígà mo pe ajabel kọ́dìrì sẹ́kẹ́tìrì wa mo pè é so lọ́ọ̀kan ni gbogbo wọn náà ti wọ́n bú ẹ̀rìn wọ́n sì ní ọ̀dà àkọ́kọ́ náà ni pé bàbá Bariga kì í sọ̀rọ̀ lérí afẹ́fẹ́ débi tí ó bu yàn sẹ́kẹ́tìrì wa kì í ṣẹni tó lápọn kò sí pé kì í sì bú yàn lérí social media èmi náà tí mo tẹ̀ wá lápọn díẹ̀ tí mo wá sórí social media mi ì dárúkọ yàn ọkàn mi balẹ̀ gan mo ní kán máa mú ìwé ẹjọ́ náà bọ̀ wá tí tèmi tán mú wá lónìí òun ni mo fẹ́ kẹ́ bá ń ṣe ààrẹ kí gbogbo ayé rí ni o torí ó ní mẹ́sẹ̀gì ó ní mẹ́sẹ̀gì mo fẹ́ mo fẹ́ pín ká ayé níbẹ̀ èyí ó ní mẹ́sẹ̀gì mo fẹ́ mo fẹ́ pín fún ayé lórí ẹ̀ kí ni tó ṣẹlẹ̀ ni pé ẹ jẹ́ ń kọ́kọ́ ka ní ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ léèbó ẹ léèbó ẹ má jẹ́ ń dárúkọ kóòtù ẹ má jẹ́ ti dárúkọ kóòtù bóyá padà dárúkọ àmọ́ ẹ má ti jẹ́ ń dárúkọ kóòtù wọ́n ní direct criminal complaints of criminal conspiracy and defamation of character contrary to section ninety-six one ninety-seven two section three hundred and ninety-one section 392 and 393 of Penal Code Act against Alhaji Muritala Bolaji Abdulkareem, Mr. Yusuf Aduagba Lawal Sakama, and Mr. Abdul Qadiri, who are the president, the public relations, of, uh, relations officer, and the secretary of the association of proud son and daughter of Ilorin Emirates, respectively full stop <laughs> ẹ̀yin we act as counsel for Jagunlabi <laughs> ní dárúkọ who reside at address here, hmm? to as complain and on oath's behalf and clear instruction we present the direct complaint present abi present this criminal complaint against alhaji muritala bolaji abdulkareem babambariga mr yusuf adoagba lawal sakama and mr abdulkadir who are the president the public relations officer and the secretary of association of proud sons and daughter of Ilorin Emirate <laughs> ẹ máa bá mi rẹ́rìn two the complainant is a businessman an Islamic preacher known for launching frank truth to Muslims most especially against fake men who position themselves as a man of God in Islam <laughs> ẹ wo sípò àtẹnagbé fúnra Three, the defendant, a member and executive of the Association of Proud Sons and Daughter of Ilorin Emirates, and the organization appointed one Mr. Sakiru Adebari Okanlomo to speak on his behalf on social media, Facebook. Ṣé ẹ gbọ́ o, ẹ̀sùn tó ń fi kàn wá nù o. Hmm? Wọ́n la appoint Mr. Sakiru Adebari Okanlomo kó máa sọ̀rọ̀ on behalf of Ogo Ìlọrin ẹ dákun ṣé lizanu liwula mẹ́yì tí wọ́n fi bàbá afáwọn Zakiru Adébárí ọ̀kan lọ́mọ jẹ ṣé lizanu liwula mẹ́yì yẹn só jẹ mọ́ PRO Ògo Ìlọrin ẹ dákun lizanu liwula mẹ́yì afáwọn Adébárí wọ́n ti bìjà gbogbo àwọn ẹni Ọlọ́run só ti yé báwọn lizaro ni wọ́n fún gbogbo àwọn àfáà kìí gbogbo Ìlọrin four acting as the spokesperson for the defendant Mr. Zakiru Adebayo Okanlomo who is based in United States of America the spokesperson for the Association of, uh, of Proud and Sons and Daughter Sons and Daughter of Ilorin Emirate has launched highly devastating defamatory utterances against the complain, complainant and has traveled far and wide on the social media. Number four. Number five. On the 24th December 2023, the Association of Proud Sons and Daughter of Ilori Emirate appointed Mr. Zakiru Adebade Okaloma as their spokesperson by presenting to him a certificate of appointment And since then, he began to invest his time, energy, and resources on defamation of, of the complainant, character on behalf of the Ṣé ti gbọ́? Wọ́n ní lẹ́yìn ìgbà òun ní ìgbà tá a tí Ògo Ìlọrin fún bàbá wa Alhaji Zakiru ọ̀kan lọ́mọ kò wé tí wọ́n fún un ní Lizanul Ulama ìtàn wọ́n ní látìgbà náà ló ti bẹ̀rẹ̀ sí ní bà àwọn lórúkọ jẹ́ so pé ògo Ìlọrin àwa la rán Alhaji Zakiru ọ̀kan lọ́mọ Alhaji Zakiru ẹ jáde òṣogbo Ìlọrin ló rán yín sẹ́. Number six, in one of the several video launched by the spokesperson, the Association Proud Sons and Daughter of Ilorin Emirate, in person of Mr. Sakiru Adebare Okanloma, he said the complainant's father is a chief. His father was beaten and striped into naked for stealing. Wọ́n ní àbá Zakiru ọ̀kan lọ́mọ ó pe bàbá olùpẹ̀jọ́ wa yìí ní olè tí wọ́n já sí òhò láàrin ọjà. So ó wá jẹ́ sí pé ògo Ìlọrin ló fi rán Alhaji Zakiru ọ̀kan lọ́mọ pé kó máa wí bẹ́ẹ̀. seven Also, in another video already launched on Facebook, which has already gone viral on the social media, the spokesperson of the organization, proud son and daughter of Ilorin Emirate, in person of Mr. Zakir Adebara Koloma, loudly and clearly called and described the complainant as an impotent man. Wọ́n ní Aláàjì Zakiru Ọ̀kanlọ́mọ wípé wọ́n pe complainant wa ẹni tó pè wá lẹ́jọ́ yìí ó pè wọ́n ní òkóbó. So, Ògo Ìlọrin ló sì fi rán wọn. As we write, the video through which the complainant were defamed by the spokesperson of the original proud son and daughter of Ilorin Emirate have been watched by almost 50,000 viewers all over the world and thousands of the followers of the complainant feel that the various defamatory remarks of the spokesperson of the Association of Proud Son and Daughter of Ilorin Emirate are true and this has caused serious devastating consequence on the complainant personality and his business wọ́n ló ti bà ọjà eh, olùpẹ̀jọ́ wa yìí wọ́n ló ti bà ọjà rẹ̀ jẹ́ ó sì ti ó sì ti kó ìpalára bá a. nine all words were being said and lodged by spokesperson of the association of proud sons and daughters of Ilorin Emirates were done with knowledge approval reward from alhaji muritala abdulkareem mr yusuf adoagba and mr abdulkadiri tó jẹ́ uh, secretary wa wọ́n ní fún nǹkan tó ṣe yìí làwa wá torí rẹ̀ <laughs> la fi àwọ́dù rẹ̀ la àpúrúfù ẹ̀san fún un àpúrúfù rìwọ́dù we were available to this court the video in the cd showing the parliamentary remark which were launched against the complainant. Also during the hearing, member of the Association of Proud Sons and Daughter of Ilorin Emirate shall be summoned to the court to testify before the court. Wọ́n ní kódà àwọn ní fídíò bí wọ́n ti fún ní àwọ́dù yìí lọ́wọ́. Ọ̀kan lọ́mọ ẹ káàbọ̀. Wọ́n láwọn ní fídíò yìí lọ́wọ́. Wípé bí wọ́n ti fún ní tán ti rìwọ́ọ̀dù ẹ̀ wípé gbogbo ohun tí ń sọ yìí ó ṣe é dá ògo Ìlọrin ó jíṣẹ́ ògo Ìlọrin dáadáa we apply that the criminal proceeding will be commenced against the def uh, defendant in the court. eleven twelve the complainant shall establish his case against the defendant before the court maximally beyond reasonable doubt with oral and documentary evidence the crime of the conspiracy and defamation of character perpetrated by the defendant against the complainant part twelve nu ẹ jẹ́ rọ́ọ̀ṣẹ̀ ẹ jẹ́ rọ́ọ̀ṣẹ̀ torí pé mi ò ní epo púpọ̀ nínú generator àwọn ọmọ òpè mi pé kó ti fẹ́ẹ̀ tán thirteen having placed the facts surrounding the direct complainant before the court we apply that the honourable court make an order mandating the nigerian police to arrest the defendant and produce them before your honour of arraignment and prosecution ìyún pípé nínú ní táwọn fẹ́ pẹ̀lú òdodo táwọn bá fi múlẹ̀ yìí àwọn fẹ́ kí ilé ẹjọ́ yìí fún àwọn láyè láti lo ọlọ́pàá láti fi àrẹ́sì àwa tí wọ́n pè ní ẹjọ́ fourteen may it please your honour fifteen your faithful signature àtorúkọ lọ́yà òun ló wà ń bẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ farabalẹ̀ dúró tì wá tẹ́ ẹ gbọ́ kínní ọlọ́run ó dáa fún yín ìwé tí wọ́n fi pè wá lẹ́jọ́ nì wọ́n pe Sheikh Sakama lẹ́jọ́ wọ́n pe bàbá ń Bàrígà lẹ́jọ́ bàbá ń Bàrígà ní alákọ̀ọ́kọ́ Sheikh Sakama lẹ́lẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta òun ni sẹ́kẹ́tìrì wa Malam Abdul Qadir kí la fẹ́ lò níbi ọ̀rọ̀ yìí ni wípé sẹ́rí pé ara lè wà ìsẹ́rí pé ó ti wà kan ó ti ó ti wà in confuse ó ti confuse gan sẹ́rí hmm. pé ó ti wà confuse ẹ dákun kí n ti wa ẹ̀yin àti Alhaji Zakiru ọ̀kan lọ́mọ abazakama kan cash out ní gbogbo ní ẹ àwo monetize page àwa ń ṣiṣẹ́ fọ́lọ́ọ̀ ni àníyàn tá a fi ń ṣe oníkọ́lọ́ ó fi san wá lẹ́sàn rí ee sir send your account for fuel money Allahu Akbar Afọlábí Yusuf ee ìfi nọ́mbà kalẹ̀ tẹ́ bá ṣe tán tẹ́ bá fẹ́ fún wa àgbò àgbà tẹ́ bá fẹ́ fún wa lówó sódìé àgbà ok rọra ẹ jẹ́ n kọ sórí ẹ jẹ́ n kọ sórí kìíní kọ́ra bẹ́ẹ̀ lómi náà bá tún fún wa lówó àgbà àgbà masha allah account number nu account number nu e, ẹni tó bá fẹ́ fún wa ló á gbà ẹ ṣeun gan ó tó káwọn náà gbó a kúkú monetize ah monetize page wa a kàn ra data a fi ṣe fi ṣẹ̀bílì line náà so ti yé bá kí la mẹ́ oye wale fẹ́ lọ oyewọlé Lukman káàbọ̀ ẹ fẹ́ la ẹ fẹ́ la sẹ́rí àwọn èèmọ̀ àwọn èèdà àjàjẹ̀ bí o ẹ fẹ́ la ìtí mo rí nídìí ẹ́ di ìwé yìí ìwé ìpẹ̀jọ́ wa yìí wọ́n having placed the facts surrounding the direct complaints before the court we apply that the honourable court make an order mm, mandating the Nigeria police to arrest the defendant so kò nídìí ká ẹsẹsẹ arrest àwa ká tó wálé ẹjọ́ ẹni bá jẹ fùfù òun lára ń fu ọmọ burúkú ni máa ń sá pamọ́ tí wọ́n bá pè lẹ́jọ́ so ti yé àwa ò lọlé ẹjọ́ àmọ́ pílánì yín tẹ̀ ní gbogbo ẹ ti ń tú sí wa lọ́wọ́ kódà spọ́nṣọ́rà yín àti mọ̀ ọ́ uh, Anwar Kazandubu you welcome sponsor yín tí sponsor yín ah ẹ na owó owó fẹ owó tán ní ọwọ́ yín níbi tá a bá ọ̀rọ̀ yìí dé ẹ na owó owó tán ẹ̀wọ̀n yẹn ẹ wá ní sáláì lágbára Ọlọ́run ah ẹ ní sáláì wọ o wàláì ẹ wọ ẹ̀wọ̀n tẹ tẹ tẹ jẹ gbèsè rẹ o. eléyìí tẹ́ mú wáyìí àwọn òlí àwọn òlẹ́jọ́ àwọn òlẹ́jọ́ ó láì pé ẹnìkan sẹ́ndì owó láì pé ẹnìyẹn Allahu Abiodun Òkè wọ́n fún wa ní thousand naira ọlọ́run bá wa yín lẹ́san rẹ̀ ẹ ṣeun gan tó di yé bá ẹni tó bá fẹ́ fún wa lówó náà á gbowó ẹ já jẹun kínní <laughs> cash out àkáṣà ah, ọ̀tún kó làwọn èèyàn tó rò pé mo olówó ni mí wọ́n tún máa pè ní àbá sàkámà ẹ̀dàkùn àwọn wà mo fi ọba tó dá mi búra kó ti sẹ́ńdì owó sí ẹni tó jẹ́ kó là kìí ṣẹlẹ́sìn wà mo ti sẹ́ńdì owó sáwọn èèyàn lẹ́nu tí èsè méjì ni mo ti sẹ́ńdì owó sí lẹ́nu la nínú kò mi náà táwọn èèyàn rò pé bóyá blọ́gà ni wọ́n á ń gbowó ni gbowó tàlà ẹ tó náà bá fẹ́ fún sẹ́rí arákùnrin wa yìí ìsaka ìsaka ìsaka ó rí ẹ̀wọ̀n wàláì tàláì ìsaka yóò rí ẹ̀wọ̀n àmà fi nọ́mbà tá a pè wọlé sí kalẹ̀ nọ́mbà tí n bá ti fi kalẹ̀ òun náà ni ẹ pè sí so ti yé bá wọn tẹ́ ẹ̀ bá ti ẹni tó bá ti pèsè rí nọ́mbà mi mi ò ní gbé e kó mọ̀ rí pé nọ́mbà tá a fi ń ṣe fóònù tá a fi ń ṣe program yìí lọ lẹ́ẹ̀mọ́ wá pè sí so ti yé báwọn ibo ni mò ń lọ òun ni wípé ìsaka <laughs> ìsaka gbogbo strategy tó ń lò plan rẹ kó fẹ́ fi ọlọ́pàá rẹ síwá ara síwá tabadé kóòtù ha mo fi ọba tó dágbére ọlọ́pàá mi aso bo, lọ́rùn ọlọ́pàá mi aṣọ bọ́ ní ọ̀rùn ọlọ́pàá mi tí ò bá mọṣẹ́ rẹ̀ níṣẹ́ àwọn tẹ́ ẹ máa ń lò fi harassment yàn àsìkò wọn ti tó báyìí àsìkò wọn ti tó báyìí àsìkò wọn ti tó báyìí sọ ti yé báwọn mi ò ní dárúkọ rẹ mi ò ní dárúkọ rẹ láyé mi ò sì ní bá ọ bú ebu wípé mo wà fún ògo Ìlọrin mo wà fún Islam ó da Islam rú ó da Islam rú ó ba Islam jẹ́ gan-an a sọ wípé. So a sọ wípé ntọ́ ń ṣe a sọ wípé kẹ́ ẹ mọ́ wọ́n láìpẹ́ nìkan tó sẹ́ndì o twenty thousand naira Afọlábí Yusuf Ọlámilékan ẹ ṣeun gan Ọlọ́run bá a san yín lẹ́sàn-án rẹ̀ ẹni tó bá fẹ́ sọ̀pọ́ọ̀tì wa náà bismillah tó fẹ́ sọ̀pọ́ọ̀tì péjì wa yìí ah mo fẹ́ ra dátà sí eré fóònù níbí yìí ah ẹ gbọ́ ọ̀rọ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ ní ẹnujọ́ mẹ́ta yìí <laughs> bí àṣà rẹ̀ náà ni <laughs> ẹ gbọ́ ìsáká ìsáká ọ̀nà tó fẹ́ gbà yóò mú ọ̀nà tó fẹ́ gbà yóò mú ṣé ẹ strategy tó fẹ́ lò on six ni wọ́n pe ni wọ́n ní kán gbé ni wọ́n àjọ́nù kéèsì tiẹ̀ sí on six ni wọ́n àjọ́nù kéèsì tiẹ̀ ni wọ́n àjọ́nù kéèsì tiẹ̀ sí so àwa tá a wá jẹ́ Ògo Ìlọrin ó fẹ́ distract wa ní on four pípẹ́ ká lọ pàdé ní kóòtù yìí ní on four sotiye tá a bá wá lọ ní on four yẹn ó ti wá organize àwọn illegal officer tí wọ́n lọ tí wọ́n tásọṣẹ́ ó bọ́ ní ọrùn wọn ní ọdún yìí tán bá ṣiṣẹ́ kíṣẹ́ ó ti arrange wọn kalẹ̀ so kóòtù yẹn ló ti wá ní kí wọ́n kó wa lọ bí wọ́n fẹ́ kó wa lọ so òun wá ẹsẹ̀ yọjú sí kóòtù ní on four gbogbo strategy ń lóye wa àti sponsora yín àti sọ̀pọ̀ àti ọmọ ọlọ́rin tó mú gbogbo páàsì wa kalẹ̀ tó fi nọ́mbà wa kalẹ̀ tó fún yín ní àdírẹ́sì wa tó fún yín lóko wa gbogbo ẹ̀ tó ti yọ àwọn gbogbo ẹ̀ ló ti wà lọ́wọ́ wa mí báyìí àmọ́ wípé o ò ní jìyà tó o ṣe wọn a ah, albarkola la ilaha illallah albarkola muhammadu rasulillah sallallahu alayhi wa sallam pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú ògo ọlọ́run ó jẹ ìyà ẹ̀ṣẹ̀ rẹ pẹ̀lú ògo ọlọ́run ó jẹ ìyà ẹ̀ṣẹ̀ rẹ ọlọ́run wọlá wípé ntọ́ ọlọ́run gbìjà mọ́tì ẹ̀jẹ̀ ńlọ́bẹ̀ wàlá túnṣà kú àǹfùsàkùn wíwà àlẹ́mù bímọ ní takọ̀ mọ́tì ẹ̀jẹ̀ ńlọ́bẹ̀ ọlọ́run wọlá wípé àwa náà ní nǹkan mi gbójúlé ju ọlọ́run lọ a ní nǹkan mi tá à ń ṣe ju àlùkùránì lọ a ní nǹkan míì tá à ń ṣe tó ti báwọn a ní nǹkan míì tá à ń ṣe ju àdìkárù lọ sọba àwọn mọ́sà òun náà làwọn náà ń ṣe àfi tó bá yẹ pé nǹkan míì la dàpọ̀ mọ́ lọ́ọ̀ nìkan ló kù lọ́ọ́ fi bọ́ níbi kéèsì yìí gbogbo ọlọ́run wọlá gbogbo ẹni tí ò ṣẹbọ tó pè lẹ́lẹ́bọ ọlọ́run wọlá gbogbo ẹni tí ò ṣẹbọ tó pè lẹ́lẹ́bọ àgbákọ̀lá ilaha illallah ọ̀ ní bọ́ nínú ọ̀rọ̀ yìí ọ̀ní bọ́ nínú ọ̀rọ̀ yìí a ọkàn mi balẹ̀ wàláì tàlà ọkàn mi balẹ̀ ọkàn bàbá Bariga balẹ̀ ọkàn sẹ́kẹ́tìrì wa balẹ̀ a lẹ́bọ̀ kankan lẹ́rù a ó dá mi lójú pé Alhaji wa Zakiru ọ̀kan lọ́mọ ẹ̀mí wọn balẹ̀ wọ́n tó ìjà ara wọn jà kò ṣẹ̀ṣẹ̀ dìgbà téèyàn bá lọ́ wọn mọ́ ògo Ìlọrin. Hmm kò sẹ̀ ìdìgbà téèyàn bá lọ́ wọn mọ́ ògbó Ìlọrin ok ẹ jẹ́ ká ṣe báyìí ẹ tó bá fẹ́ fún wa ló wà ká nàmbà ní o kìí sọwọ́ kéèsì o mi ò gbowó fún kéèsì o ato ato tán ni bàbá Bàrígà kìí béèrè owó lọ́wọ́ ẹnìkan kan ló ṣe kìí béèrè owó lọ́wọ́ ẹnìkan Gloria mi tẹ̀ wá bínú <laughs> mi bínú ó dá mi lẹ́jọ́ pé judiciary nàìjíríà yìí ó dá mi lẹ́jọ́ wípé àwọn ọlọ́pọlọ àwọn onílàáká ẹni ń bẹ́ẹ̀ bó lèyẹn ti máa rorú ẹjọ́ yìí bó lèyẹn ti máa rorú ẹjọ́ eléyìí masha allah a ní sọ̀rọ̀ púpọ̀ ẹ̀yin èèyàn mo fẹ́ pe nọ́mbà tí ẹ pè wá sí àmọ́ mo bẹ̀ ọ́ torí ọlọ́run ìwọ tó bá pè wọlé má dárúkọ ẹnìkan kan o ọ lè kàn sọ pé ń sáká pè ní ìsaka tó bá ti dárúkọ èèyàn máa kọ́ tiẹ̀ e. péjì tiwa yóò wà fún láti wá bú yàn sọ ti yé báwọn sì má ṣe pèlè ẹnìkan má dájú èpè kọ ẹnìkan sọ ti yé báwọn ẹ ti gẹ́ẹ̀tì báwọn àmọ́ ẹni tí wọ́n bá ọlọ́pàá tí aṣọ bá fẹ́ bọ́ lọ́rùn rẹ̀ jẹ́ kí wọ́n háyà rẹ̀ láti wá ṣe illegal job tó ti yé láti wá ṣe illegal job wá ṣe jẹ́ kí wọ́n háyà rẹ láti wá ara ṣe èèyàn ajẹ́pẹ́sẹ́ sú ọnù tó ti yé báwọn ajẹ́pẹ́ iṣẹ́ sú ọnù tó nídìí eléyìí ẹ pè sórí zero nine zero sixty sixty nine thirty seven forty three ah. Assalamu alaikum warahmatullah. Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. Ah. Network ni o. nẹ́tíwọ̀kì ni o ok kọ́ọ̀lù ló já salamu alaikum warahmatullahi wabarakatuh. wa alaikum salam. kí lórúkọ yín láti gbọ́lẹ̀ tí ń pè wá. àgbọ̀hún yín. hello. hello afa muhammad jami láti ìlú agége. láti agége ọ̀ya ẹ bá wa dá sọ̀rọ̀ yìí ní ìṣẹ́jú kan mi ò fẹ́ kẹ́ ẹ bú yẹn o mi ò dẹ̀ fẹ́ kẹ́ ẹ dárúkọ ẹnìkan kan nígbà. ìtọ́rọ̀ ègbú ń bẹ̀ wọ́n ká ká tó láti sápẹ́lú àti fẹ́sẹ̀ tó yẹ difficult. ẹ ṣeun gan. jazakumullahu khairan jaza. jazakumullahu khairan. salamu alaykum wa rahmatulah aleykum salaam kí lórúkọ yín láti bolẹ̀ tún pè wá. musa ló sọ̀rọ̀ láti lẹ́jọ́ sáradì ọmọ gàmbàrí ni ìyàwó mu àwọn agbọ́n sọ lẹ́kọ̀ọ́ tó bá ti di máa pè é insha allah wàláyé màmá bá ń bọ̀ sí ẹ fún ọmọ àdúgbò ìdájára o. ẹ ṣeun. ẹ má wọrí insha allah. ẹ má insha allah. má wọrí ẹ ṣe ọlọ́wà sọ wa. ẹ ṣeun gan. ah ah ẹ wo àwọn àwọn erémọdé àwọn strategy ọmọdé tí ò ràn kan. salamu aleykum rahmatulah barakatu. ṣé o ṣàkàmù. mo mẹni dípẹ́ àmọ́ ẹgbẹ́ dárúkọ yín. ẹ o ti yé mi ta. tẹ̀rẹ́ hmm. ni tá à ń sọ tí ń sá kì í. ẹ dàgbẹ́ má fàáfàá sùn kọ rẹ̀ mọ́ kọ́lá pọ̀ máa mọ́ náà. <laughs> ẹni tí ò lè ka yàtí tán wá ń pè láàbá kò lè kò lè túrásù yàtí kí làáfà tán pè hmm. ṣe sì ní gbogbo àwọn tí ń kí lẹ́yìn náà kóra àwọn kan wà tí wọ́n jọ rẹ̀ rẹ̀ tó sì ń bẹ nínú tán bẹ nínú ògùn lọ́rùn yìí hmm. ká má jà alábọ̀dé nítorí ọlọ́run ká bẹ̀rù ọlọ́run kò tí a wá ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ sọ yín. Hmm. gbogbo ògo lọ́rin nísìnyí gbogbo ògo lọ́rin ló dúró dáa mo dúró dáa tọ̀ ọ̀rẹ́ rẹ̀ nìkan bà wá ń bẹ̀ ni ọlọ́run ọ̀ fún yín ṣe ẹ lọ́ ẹ sì dé dáadáa ìmọ̀mọ́ fà ń bẹ̀ ń bẹ̀ fún yín no control ẹ ṣe wà á lékún sálà wà á Ah, ah alhamdulilayi ah. ẹ mọ́ gbàgbé o láti support page yìí o owó ni o eh, account number ni o. Eh mashallah zero nine zero sixty sixty nine thirty seven forty three ẹ jẹ́ ńkọ́ ẹ jẹ́ ńkọ́. zero nine zero sixty sixty nine thirty seven forty three phone number tẹ́ máa pè wá sí nísìnyí òun ni mo fi sí ojú screen yẹn zero nine zero sixty sixty nine thirty seven forty three. salamu aleykum. wa aleykum salaam. kí lorúkọ yín láti bolẹ̀ tí ń pè wá. aláàjì ìrìn àti láti èkó bí ìbàdí. aláàjì. aláàjì ìrìn àti láti èkó. masha allah ọ̀rẹ́ akílẹ̀ fẹ́ bá wa dá sí mẹ́. ẹ kú iṣẹ́ ẹ kú jẹ́ àdánwò àgbà yín lẹ sọ. Masha Allah. ẹ jẹ́ kó di ikú kó di hmm. ẹyẹ. Masha Allah. kó máa lọ sókè àgẹgẹ gbòǹgbò. ẹ ṣeun gan. ẹ ṣeun gan. ó kàn fẹ́ máa lọ gba nǹkó ni. ìfẹ́ni tó kò yẹn jẹ. Insha Allah ẹ̀yin lè máa lékè wọn Insha Allah gbogbo àwọn tó ń kọ̀kọ̀ kúkú níbẹ̀ gbogbo àwọn dàda dídí tó ń tẹ̀lé lẹ́yìn tó bá jẹ́ tó kó tètè jẹ kó kó jẹyẹ gẹ́gẹ́ bí orin rẹ̀ kó tó máa lọ. Hmm. Masha Allah. ẹ dákun torí ọlọ́run gbẹ tó bá wà lérí programu yìí ẹ fún mi ní táìmù díẹ̀ mo fẹ́ pe Alhaji Sakiru ọ̀kan lọ́mọ wọlé ah mo dáràn lálẹ́ yìí mo ti rí kọ́mẹ́ǹtì wọn bíbá wọn ní kí n pè àwọn wọlé salamu alaikum salamu aleykum naam kí ló ń kọ́ ẹ́ láti ilẹ̀ pípé. àfọlábí ló ń sọ̀rọ̀. naam. Eh, ṣé nǹkan padà náà máa jábọ̀ náà máa wálẹ̀. ó bẹ̀rẹ̀ lórí bí màá ṣa wọn nílùú Ògùn àti bí màá ṣa wọn ní Ọ̀fà hmm. àti gbogbo àwọn alátìlẹyìn ẹ̀ tó kù gbogbo pátápátá gbogbo tó bá fojú ayé wọn kójọ ní òparí ojú sọlá màlúkọ ọtúnlá. wàhálà ikú sàlámù ramùtúlá ẹ ṣeun gan Ọlọ́run sàn yín lẹ́sàn-án rí i ẹ dákun ẹ̀yin tẹ́ ń pè sórí nọ́mbà mi yẹn ẹ ti ẹ ti ń jẹ́ kí ẹ fẹ́ da program yìí rú mọ́ wa lọ́wọ́ ẹ dákun ẹ má ṣe bẹ́ẹ̀ torí ọlọ́run abẹ̀yìn ni ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ jẹ́ kí n pe ẹ dákun gbẹ́ni tó bá fẹ́ pè nísìnyí ẹ dá kọ́ọ̀lù jóná mo fẹ́ pe Alhaji wa Zakiru ọ̀kan lọ́mọ mo ti rí kọ́mẹ́ǹtì wọn wọ́n ní kí n pe àwọn wọlé wọ́n ní kí n pe àwọn wọlé bàbá wa kí ó gbè mí àwọn náà ń pè wá láti Saudi Arabia àmọ́ kọ́ọ̀lù ní ń já e, e, kọ́ọ̀lù ní ń já ìpè wọn wàláì bàbá wa kí ó gbè mí àwọn náà wà ní Saudi Arabia masha allah mo fẹ́ pe bàbá wa Adébáre Adébáre ọ̀kan lọ́mọ. mo fẹ́ pe bàbá wa Adébárí ọ̀kan lọ́mọ wípé káwọn náà sọ tinú wọn lérí ẹ̀sùn náà salamu aleykum wa rahmatulah. aleykum salaam wa rahmatulah wa rahmatulah. bàbá ẹ̀ẹ́mìà ẹ̀ẹ́mìà. ọmọ ọmọ àwọn àgbàlagbà ọmọ tó nípìnlẹ̀ ńlọrin. àkìrámọ́kúnmọ́lá. <laughs> orúkọ yóò ní bàjẹ́ láéláé pẹ̀lú ọlọ́dọ̀ ọlọ́run. amina amina. wa àgbà Sheikh Zakama. rahimahullahu ta'ala. ọlọ́njẹ́ rí pẹ́. mo pẹ́ kí n tó wọlé prógámù yẹn mo jáde pé èèyàn bíi mẹ́fà ló da prógámù yẹn bò mí lẹ́ẹ̀kan náà pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yìí ah, ọ̀rọ̀ yìí kọ́ mi o. Allahu Akbar. wọ́n ń gbọ́ nǹkan tẹ̀ ń kà lọ mo ti pé ẹ ti kárí bíi nọ́mbà sẹ́fù kí n tó wọlé. Allahu Akbar. mo ṣáà orúkọ mi mo ń gbọ́ orúkọ mi. Hmm. wọ́n ní kí n pè wọlé o kí ló ṣẹlẹ̀ kí lorúkọ mi ṣe o <laughs> àmọ́ níparí ó padà yé tó yé yín àwọn olóyè lọ́mọ one to seven mi mọ tí ó wà ń bẹ̀. àwọn jẹ́ sáré sí torí àsìkò torí pé bí èèyàn bá bá àtàyà èèyàn bá jọ làjà ah, àkọ́kọ́ ń abẹ́rẹ́ ti bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ó ti dètè <laughs> ó ti dètè. bí yorùbá ti bí yorùbá ti mọ ohun tó kọ̀ mọ́ ohun tí yóò kọ́ lọ́wọ́ tí yóò kọ́ dẹ́sẹ̀ ló máa rán kiri. ẹ dàgbà pé ògbọ́dọ̀ jáàjá ibà fún àwọn ọ̀rọ̀ ọlọ́rọ̀ ti bá yẹ lómi jẹ. Hmm. torí pé ẹni tó bá fi iṣẹ́ tọ́lọ́wọ́ wọn lẹ̀ láàrin odidi ọdún méjì tó wá ń gbọ́rọ̀ ọlọ́rọ̀ kì í tó wá náà padà síbi ọ̀rọ̀ ọlọ́run ṣé ọlọ́run ti rẹ́ lómi lọ sí jamiu ṣe lọ́sẹ̀ọ̀sẹ̀ tí hmm. ọ̀kan ṣe lọ́sẹ̀ọ̀sẹ̀ lọ́wọ́ tí ẹ̀ sọ pé bèrè ọ̀rọ̀ ọlọ́run padà ọlọ́run ti gbéṣẹ́ lẹ́nu mi lọ́wọ́ kò yé dáhùn kiri hmm. ẹ wo kọ́rọ̀ máa pọ̀ jù hmm. ọ̀rọ̀ tí ẹ kà á lẹ̀ àti nsaka tó lóun gbé yín lọ ilé ẹjọ́ tó ní pé ẹ̀yin lẹ gbéṣẹ́ fọkànlọ́mọ ẹ dákun ẹ má bínú pẹ̀lú lágbèjọ fẹ́ wó yìí o ẹ fẹ́ lò yìí o èló ní gbogbo ògo lọ ní ní lọ́wọ́ tó bá fi gbéṣẹ́ fún mi lọ. àbúrò àwọn òtí ẹ̀ ló ọlọ́run nìkan la ní. ẹ má bínú ẹ ní sùúrù àti bàbá bàríkà àtẹjọ́ olówó olùgbò olórí àti ẹ̀yin tẹ́ jẹ́ pr àti sẹ́kítírì èló ní gbogbo yín lè gbé fún mi lọ́jọ́ àti wọn ní iṣẹ́ kò kò mọ yìí tó kò mọ nọmba one. Hmm. nọmba two èmi ti wà lórí mò ń ṣe prógráàmù èmi lórí prógráàmù tí mò ń jíṣẹ́ tọ́lọ́wọ́ rán mi wípé èyí tó ń ṣe fún ìsìláàmù yẹn sì kọ́. ihun hmm. tó dẹ̀ kọ́kọ́ dé èmi àti ẹ̀pọ̀ láyé hmm. òun ni máa sọ kí gbogbo ayé máa gbọ́ yìí. ihun tó kọ́kọ́ dé èmi àti ẹ̀pọ̀ láyé ni wípé. mo pè sọdọ àáfàá tí wọn pè ní aní ìkáyé hmm. aní ìkáyé ń sọrọ Sunday Igboho ńjọ́ náà hmm. pé Sunday Igboho ló ránṣẹ́ hmm. èmi dẹ̀ mọ Sunday Igboho dáadáa Sunday Igboho kọ́ ló ránṣẹ́ nígbà yẹn mo wá pè pé Sunday Igboho kọ́ ló ránṣẹ́ o kódà Sunday Igboho sọ ìdí voice message kan sí mi kó wọn mọ̀ pa wọn á sẹ̀rẹ̀ sáyé ní ìkáyé ní ìkáyé wá pílẹ̀ lórí program ẹ̀ alẹ́ ìjọ yẹn ló bẹ̀rẹ̀ sí ní blọ́ọ̀gì mi. fídíò hmm. yẹn ṣì wà alẹ́ ẹjọ́ ló bẹ̀rẹ̀ sí ní blọ́ọ̀gì ni lòun àti olóyè Sunday Igboho jọ ti kúrò àwọn ìjọ yẹn ló wá lọ gbé fídíò x ìyàwó mi hmm. tó kò nílé mi ló gbé sókè èjì ẹ̀ hmm. láwọ̀ twenty eighteen ló bẹ̀rẹ̀ sí ní blọ́ọ̀gì so that lẹ́yìn ìgbà yẹn gbàdúrà di twenty nineteen may láti bá wá bẹ̀rẹ̀ sí ní blọ́ọ̀gì Fúlàní náà. 2019 May on the 29th of May 2019 ni mo kọ́kọ́ ṣe fídíò àkọ́kọ́ káwọn èèyàn lọ lórí péèjì mi hmm. ọ̀rọ̀ Fúlàní ni mo sọ àdẹ hmm. Fúlàní kẹkẹrẹ ọ̀rẹ́ mi ni òun ló kọ́kọ́ pè mí wípé kí n bóun dá sọ̀rọ̀ yẹn hmm. tọ́lá pé kí wọ́n á dá sọ̀rọ̀ yẹn gbà yẹn ọ̀rọ̀ Fúlàní la jọ ń fà títí títí tí ó fi fúlàní ló fún mi níná ẹ̀yìn sí fọ́tò tóyìn ìyáláyà fúlàní ló sẹ̀dẹ̀ sí mi conversation ẹ̀ tó wà lórí fóònù àti lórí fóònù àti fúlàní mo tẹ̀lé lọ́wọ́ hmm. òun ló sẹ̀dẹ̀ àwọn fọ́tò tóyìn sí mi hmm. torí tóyìn ló gbéṣẹ́ fúlàní lọ fún Saheed Shittu hmm. nítorí pé fúlàní àti tóyìn jọ lọ sí Dubai tóyìn wá lọ rojọ́ fún Saheed pé fúlàní lòun jìbìtì àárọ̀ tún jìbìtì owó. nígbà náà kó tó wá di wípé fúlàní wá sẹ́ni gbogbo tó tóyìn sí mi ọ̀rọ̀ tóyìn tí mo sọ lórí mídíà ń gbà yẹn ló mú wọn wá àtáàkì mi lamẹ́ríkà tàyídì àti tóyìn àtẹnìkan lọ forúkọ kò láti lọ́wọ́ àtáàkì mi lọ́wọ́ àwọn ènìyàn wa hmm. pẹ̀lẹ́rì tó dájú ibẹ̀ lọ́rọ̀ èmi àti ẹ̀sìn ń bọ̀ hmm. tó yẹ yín ó tó wá di wípé gbẹ̀yìn gbẹ̀yìn gbogbo àtúntà ń sọ yìí kò tí ì sòrò kò tí ì sẹ́gbẹ́ tó ń jògo ò lọ ni. Hmm. kò sẹ́gbẹ́ tó ń yóò gbòòrò lọ́rin hmm. so that iṣẹ́ tí mo lè ń ṣe ó ṣe déédéé pé ó ṣe déédéé pé kíyàn máa protect àwọn àǹfààní ẹ̀sìn kíyàn máa protect ẹ̀sìn hmm. ní àìmínìkànjẹ̀kọ́ àfọ́nìkúra ní náà dájú ẹ̀ àti gbogbo wa bẹ́ẹ̀ dákẹ́sẹ̀tì gbogbo àwa tá à ń ṣe àtúnṣe nínú ẹ̀sìn pé ètò ìṣe yóò ṣe ẹ̀sìn ní ògo Ìlọrin pẹ̀lú wọn fún wa ní oyè hmm. wọn lè fún wa láwọn ọdún. ìyẹn wá ní pírọ́blẹ̀mù ẹ̀ ń pèsè dúpọ̀ ògo Ìlọrin fún mi láwọn ọdún ní pírọ́blẹ̀mù ẹ̀ kò sí wàhálà á jẹ́ pé àwọn tó fóun náà láwọn ọdún ló ṣògo hmm. àtàwọn tó fún sójà fún àwọn olóko máa kó àwọn àfáà nìyẹn. ó hmm. oh gan ah, everybody ọ̀rọ̀ yìí máa di pé gbọ́dọ̀ bí wọn lọ máa rẹ́gbọ̀n ló máa lọ ilé ẹjọ́. Masha Allah. ìbá ìjà súnà ìbá nǹkan tó fún mi láwọ́ọ̀dù àwọ́ọ̀dù tó fún mi lọ́fọ̀ọ́ náà. Hmm. atwọ́s àwọn tó fún láwọ́ọ̀dù yẹn náà àwọn ọlọ́dún kó máa kú gbogbo àwọn àfáàlù súnà ọ̀jàmá àwọn ọlọ́dún kó máa kú gbogbo àwọn ọba àlọ́ni àwọn ọlọ́dún kó máa kú iṣẹ́ òkàlùkù ní kìsìpà àwọn ọlọ́dún kó máa kú mùdí rùmọ́lì àwọn hmm. ọ̀dùn kan tí wọ́n fún nìyẹn. Allahu akbar. kọ́ sẹ́dúrí bàbá akẹ́kọ̀ọ́ àgbẹ̀sọ̀ kan pé kẹsíọ́lọ́jì àwọn wọn ni wọ́n kọ́ wa ọlọ́run ojú wọn. torí ẹ tẹ́tí pé àwọn kan ṣẹ̀ kí ẹ tẹ́ pé wọn wọ́n yẹn ń túká kọ́ ni tẹ́ kọ́ wọ́n ṣe ń túká lẹ́yìn náà ṣe lẹ́yìn náà ṣe irú ẹ̀ hmm. lẹ́wọ́n ẹ̀yin wọ́n ti máa ta tó pa bí yẹn ní wọ́n yẹn ṣe túká wọn sùn ó túmọ̀ sí pé èyí tí wọ́n tún lọ ṣe yìí náà ń sìn hmm. wọ́n ti jẹ́ ká mọ̀ wípé àṣegun tó bá ti fún ọ̀ láwọn àṣegun ló ránṣẹ́ burúkú àbí. ẹ̀yin mo lọ àmúlọ́wọ́ jẹ́ burúkú kò sí wàhálà ajá ti pé ọkọ̀ àwọn tó ti fóun náà láwọn ọ̀lù ọkọ̀ náà wà gba lẹ́tà. torí pé ètò mọ́ mi ìmọ̀ tó ti ń tan ajá tó fi kọ ìmọ̀ọ́mù. àbí. èmi èmi èmi tó ń parọ́ mọ́ yìí sìn ó bà mí lórúkọ jẹ́ gbogbo tó kà sílẹ̀ yìí sìn gbogbo ẹ̀ ó ti ṣe fún mi kí n tó ṣèdákan fún ẹ. àbí. ó ti ṣe fún mi. Uh, oníbàbá mi ó jalè wọn gé lápá fídíò ẹ̀ wà lẹ̀ mm. oníyá mi ó kú sínú márúwá fídíò ẹ̀ wà lẹ̀ eh. ó pílánì ó pílánì kọ́ọ̀lù ó pílánì kọ́ọ̀lù hmm. ó pílánì kọ́ọ̀lù pẹ̀lú ọkọ̀ pé kọ́ọ̀pọ̀ tètè kó dàbí pé mo lu jìbìtì ilẹ̀ lábẹ́òkúta ó wà lórí fóònù hmm. ẹ̀ hmm. ṣé wàá rí wá ju bọ́ọ̀bù kan lẹ̀ kọ́ máa lọ yẹn fún ọlá mo pose fídíò kan lánàá. okay. èyí mi wípé ta ló wá rẹkọmẹ́ǹdì lìsàánù fún mi nínú ògo Ìlọrin àlìfùlání ni. Allahu akbar. àlìfùlání ló rẹkọmẹ́ǹdì lìsàánù fún mi. Hmm. torí pé nígbà yẹn òun ni ohun tí òun ni mo ń dísẹ́ǹtì hmm. nígbà show me your mouth. Hmm. ó wá sọ ọ̀rọ̀ kan ó ní wọ́n ó jalè wọ́n ní bàbá ní ìyá òun ṣépè fóun èmi wá fẹ́ sọ fún pé kó béèrè lọ́wọ́ fúlàní ọmọbìnrin tó pè sórí prógráàmù mi tó àtàyìnì sí tù tó pè sórí prógráàmù mi kó béèrè lọ́wọ́ fúlàní ta ló ta ló lọ ààrẹ ìjọmọbìnrin yẹn. Hmm. ọ̀rọ̀ tọmọbìnrin yẹn fi. èmi gan ò tètè mọ̀ pé àrèjì ni kọ́ọ̀lù yẹn hmm. ọmọbìnrin yẹn ti lọ́wọ́ mi mo yẹ báyìí sọ̀rọ̀ yìí mi ìṣẹ̀mọ̀ àrèjì ni èmi ń ṣe ọmọbìnrin yẹn pè sórí mi ó dẹ̀ sọ̀rọ̀ nípa Saheed Shittu fún mi ó hmm. àwọn ṣẹ́ ń gbọ́ mi ó dẹ̀ sọ̀rọ̀ nípa data ah, ara wọn. Ah, ok ṣé n mi báyìí. ṣé mò ń mi. ok. ó wá sọ àwọn ọ̀rọ̀ kan tó ná dára nípa lórí programu mi. ok. later nígbà tó wá tó bí ọ̀sẹ̀ mẹ́ oṣù mẹ́ta lẹ́yìn ìgbà yẹn. ok. ọmọbìnrin yẹn wá padà wá pè padà. Hmm. ó wá sọ fún mi pé ṣé mo rántí òun mú ní mi ò rántí yín mọ́ o ó ní wípé òun lòun pè mí sórí prógámù ńjọ́ kan tóun sọ fún mi nípa ọ̀rọ̀ báyìí báyìí nípa Saheed nípa ẹni báyìí báyìí wọ́n ní mo ní akíwá kì í ṣe fún yín ó ní kí n bóun kìlọ̀ fún Fúlàní o. Okay ó ní fúlàní ló ní kóun pè sórí program yẹn sọ ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n àdéhùn tó wà láàárín àwọn fúlàní ò ṣe fóun o kò fóun lówó o. mo dẹ̀ sọ fún pé mo ní pé kò sí ìtò kàn mí o èmi ò mọ̀ ń pa àárín wa àti fúlàní o nọ́mbà obìnrin yẹn sì wà lọ́wọ́ mi. jáde ti fẹ́ kú o sábà ń náà fóònù. nọ́mbà obìnrin yẹn ti wà lọ́wọ́ mi tọ́nà bá dẹ́sẹ̀ màá fún màá fún àwọn ọlọ́pàá ní nọ́mbà obìnrin kan tíráàkì obìnrin yẹn fúlàní ló àgbẹ̀ ìjọ ọmọbìnrin yẹn torí prógámù mi sàlámà àlékún alámọ́tòlá ẹ ṣeun gan mo dúpẹ́ fún yín ọlọ́run bá wa san yín lẹ́sàn ah, kí n gbé ẹnìkan ni ẹ ń pè wọlé látẹ̀kan dàbí pé fọ́rin nọmba ni hello salamu alaikum ẹ rà sà kí lorúkọ yín láti bolẹ̀ tí ń pè wá. ahmed láti lọrin. masha allah na fọ́nrín nọ́mbà lẹ́bi pé yíyẹ sí láti lọrin. Ah. Ah, anyway salamu alaikum. hello. hello. hello. hello. hello hello ẹni. a fẹ́ fún yín lówó ni. ok account number wà ń bẹ̀ ẹ̀ rí ni. hello. hello àwọn kọ́ọ̀lù direct call ló fẹ́ máa já ìpè ẹni tí ń pè <laughs> anyway <laughs> mo ti sọ fún wa láti ilẹ̀ náà tẹ́lẹ̀ pé epo tó wà nínú jẹnẹrétọ̀ yìí kò tó nǹkan wípé ẹ wa gbà bí program yìí bá ṣe mọ ní alẹ́ yìí fíìmù ló fẹ́ ṣẹlẹ̀ yìí ò fíìmù fíìmù gidi <laughs> tí ń pààyàn lẹ́rìn-ín gbogbo ẹ̀yin tẹ́ pẹ́ wọlé ẹ miss gan o àfi kẹ́ lọ tún kẹ́ lọ tún program yìí wò gbé wa lọ kóòtù lórí kíni kí n ti wá masha allah ah, ọlọ́run ojú dáa fún alhaji wa zakiru ọ̀kan lọ́mọ ah, tí wọ́n clear ọ̀rọ̀ yìí eh, masha allah ah, alhamdulillah ẹ jẹ́ ká máa mú prógámù yẹn wá sí ìparí ẹni tó lóun fẹ́ fún wa lówó tẹ́ bá lè pè wá padà lẹ́yìn ètò so àwọn kọ́ọ̀lù ló ń já kọ́ọ̀lù yín ọlọ́run bá wa san yín lẹ́san rẹ̀ ọlágbára ọlọ́run ọlọ́ògbó ọlọ́run ọ̀kan lára wa àwọn àwọn àfa àwọn àgbà ni wọ́n pè wọlé sàmú alẹ́kùn sàmú alẹ́kùn àgbàwọ̀n kún la. ọlọ́run sàlẹ̀ gbàdá ọlọ́run ní fìyílẹ̀. àmín Allah mo fẹ́ kẹ́ ẹ dá ṣètò yẹn láàrin ìṣẹ́jú kan èyí sì fẹ́ kẹ́ ẹ kẹ́ wo tára sí ń ta yín fi sọ̀rọ̀. ara wo ta ara ta máa. ọ̀pẹ́ ni lára ọlọ́run bá fẹ́ mú alábòsí yóò mú tẹ̀sẹ̀ ni yóò mú bá bínú fún lágbèsè yóò mú tẹ́yẹ́yẹ́ ni gbogbo ẹ̀kú gbogbo àwọn ọmọ àti gbogbo àwọn nìkan kọ́ làdánwò kan hmm. torí ìjọ tí kárúnà tó ṣe wèrè tó purọ́ mà nẹ́bí musa tó ṣe wèrè fà hmm. nẹ́bí musa ìjọ tọ́lọ́run tí owó tí kárúnà wọlé tán hmm. ọlọ́run ní kàfá fún náà bì í wọ́n bì dárì ilà àrùtọ̀ apapa kárúnà rẹ gbogbo tó nínú àtún parí. gbogbo àwọn tí ń ràn án lọ́wọ́ yẹn bó ti lè kó wọn pọ̀ bí èpè ẹ̀lẹ̀ tó wàláì wọn padà dolu. torí pé wọ́n ràn lọ́wọ́ lérí kó máa bà wọn tọ́lọ́run tún ayé wọn ṣe jẹ́ Hmm. kéèyàn bú gbogbo àwọn bàbá wa tó jẹ́ pé kò sí kò sí social media kò sí hmm. phone, kò sí nǹkan kan ẹ wá wo èèyàn tó gba islam lára wọn hmm. kódà odidi ọba ìlú àwọn bàbá wa ṣe wá àti kò sì di mùsùlùmí àwọn bàbá yẹn ló wá ń ṣépèlé ló ń bú níwọ tó jẹ́ pé o ò mọ nǹkan kan o mọ kéwú ọwọ́ àtẹ̀sẹ̀ wá gbé yín lọ sí ó ti rí i pé àdánwò ti sọ ó ti tóbi mẹ́wàá kalẹ̀ níwájú fóun ó wá dọ́gbọ́n gbogbo orú ọgbọ́n táwa mọ̀ gbogbo wọn pátápátá àwọn á lọ ọ̀fà hmm. àti gbogbo wa náà lára àwọn òní sá òun ní sá káàkiri wọ́n pè ní wọ́n pè ní kóòtù tí ò wá hmm. bọ́tà wá ń sìn tó o bá pè bàbá Bàrígà tó pè ẹ̀yin náà èmi ò tí a máa ṣe ní. kò yé mi o níjọ́ tí a fún ẹ bàbá níjọ́ tá a fún tí ọ̀kọlọmọ ń gba lìsánù lẹ̀ ulàmà hmm. tí gbogbo ògo Ìlọrin fún bàbá Sàkámà ẹ̀ tí ìjọ ògo Ìlọrin jọ yẹn. bẹ́ẹ̀ mi ò tí sí mẹ́ngbà hàn ẹ tí ìjọ yòóbó lọrin lọ́fà ni àwọn tí wọ́n advice rẹ̀ àwọn àwọn dèdèrè àwọn sọ̀ǹgọ̀bọ ní àwọn tí ò ní làákàyè kan àwọn tí ọpọlọ wọn ti dàgbù wọ́n rí owó jí ni wọ́n sì pọ̀ pẹ̀lú ògùn ọlọ́ owó èrú ni tẹ́lẹ̀ wọ́n sì ná. wọ́n sì pọ̀ àwọn na ọlọ́run sí àmọ́ pé ọ̀nà tó bá gbà wá náà nígbà lọ. bẹ́ẹ̀ni. pé àṣẹ́mọ̀ ni ẹ tó sì wọ lágbára rẹ̀ tátẹlẹsẹ̀ ti hun hmm. pẹ̀lú òkú ọlọ́run ipá ọ̀tá ò àti bàbá bàríga àti gbogbo wa pátápátá a retí rẹ̀ ńlọrin wọ búlù ni hmm. wọ búlù mọ́ríkàsì kò wọ búlù kejì ni yóò sì wọ àwọn masha allah salamu alaykum ẹ ṣeun bàbá bá a ah, ẹnì yìí ó dàbí pé ẹnìkan ti torí ẹni tí ayé bá sọ ń pé ọkọ̀ ń tiẹ̀ ń wájú ni máa wá kọlù wá nílọrin wàláhì ẹni tọ́lọ̀ ń bá táyé bá sọ ń pé ọkọ̀ ń tiẹ̀ ń wájú òní máa wá fèrí gbá wá ńlọrin èmi nìkan yìí bí mo ṣe mọ̀ yìí kékeré yìí ò lè bá mi ò lè dá mi bá tù bí mo ṣe mọ̀ yìí ò lè dá mi bá tù ká tó wá sọ àdìó bàbá ń bàrígà ká tó wá sọ gbogbo àwọn ká tó sọ gbogbo Ìlọrin ọtí tẹ́ wàláhì súnmọ́bí láìláàrín ọtí tẹ́ salamu alaikum ìyàwó alábàríkà ọwọ́ tí ń ìyàwó mi o ẹ wo òun ló gbé fóònù dání fún mi. ẹ má hmm. bínú ẹ ètò. <laughs> ṣẹ́rí ṣẹ́rí ọlọ́run kó fún ọlọ́run kó fún ògo lọ́rin ṣe níṣẹ́ tó máa gba yìí ń bẹ̀ ọlọ́run fún ọ níṣẹ́ àlùbáríkà ṣe ṣẹ́rí mistake ti wà látilẹ̀ hmm. àmọ́ òdodo ni kí wọ́n máa sọ òun mistake ti wà lórí ọ̀rọ̀ Saheed èmi ò ní pè ṣe kí ìṣe tù. ẹ má dárúkọ rẹ yà yín náà. ọ̀rọ̀ tí mo fẹ́ fún àwọn tó. Ọrọ ọ̀rọ̀ yín ń sọ. ọ̀rọ̀ yín ń sọ. mistake mistake tó ti wà láti ilẹ̀ ni wípé ìgbà tó ti ń gbé Tani Olohun tó ti ń gbé ìyá Ọ̀ṣun tó ti ń gbé bàbá tèdè yẹn ló yẹ kí wọ́n ti wárántì gbé Saheed náà torí Saheed náà pẹ́ lọ́wọ́ tó testify pé bàbá Òkútagidi ní òrìṣà nígbà yẹn ìgbà yẹn ló yẹ kí wọ́n ti gbé Saheed ah, náà. ẹ máa wòran kẹsẹ lẹ́yìn òun wà ńlẹ̀. <laughs> kéṣe lẹ́yìn wà lẹ̀. mọ lẹ́sẹ̀kẹsẹ̀. àti ìgbẹ́kọ̀ ká ní ìdè. kò jẹ́ lọ o kò jẹ́ lọ o hmm. kò jẹ́ lọ o kó yà máa gbẹ́bi kíbi tó bá ń sá kiri o hmm. ọkọ ẹ̀ kò jẹ́ lọ o. salamu hmm. aleykum. ẹ ṣeun gan wa aleykum salaam wa rahmatulah barakatu ẹ wo ẹwọ tí ń ro ìyàwó mi òun ló bá mi na fóònù dání ẹ bá ń ṣàdúrà fún kọlọ́run ó bá mi ṣàlékún dáadáa fún ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run ah, ẹ jẹ́ ká máa fi àsìkò yìí dágbére mu gbogbo ẹni tí ó fẹ́ fún wa ní owó tó fẹ́ support page wa account number wa ni so a máa retí ọwọ́ yín ẹnìkan pè lẹ́ẹ̀kan ní àwọn fẹ́ fún wa lówó ni but network ò jẹ́ ká bí sọ afa mo fẹ́ fún ìyàwó yín ní ten k for helping you tonight Allahu Akbar ọláyọmí sílẹ̀ ẹ àjẹ mọ̀ tó bá ti jẹ́ ti yín ni o ẹ lọ kọ́ sí mi tẹ́ bá ti wọlé o kó mọ̀ wọn á sìn mí lówó tí ò wọlé o àbí kó máa lọ claim owó ẹlòmíì tó wọlé fún mi ọláyọmí sílẹ̀ <laughs> <laughs> Kini ni eh, ẹ̀yin gbọ́ owó sọ nǹkan ti gba nǹkan ti láwọn fún ten thousand owó ṣe ọ́ sì ṣe díẹ̀ díẹ̀ sí i àwọn ẹni tí ẹ wà pẹ̀lú wa ẹni tó bá ti ẹni tó lóun sẹ́ndì owó tó bá ti sẹ́ndì rẹ̀ jẹ́ kí n mọ̀ wípé owó ìyàwó mi lọ sẹ́ndì kó mọ̀ máa ṣìn mí ní owó ẹlòmíì o salamu alaikum salamu alaikum nẹ́tíwọ̀kì ni o ó ti wọlé o orí nọ́mbà yìí ni ẹ pè sí tẹ́yìn máa ń gbọ́ mi orí nọ́mbà yìí ni ẹ pè sí. ọ̀kan nínú àwọn àáfàá àgbà nílọrin ní ń pè masha allah ẹ jẹ́ ń gbà pé wọ́n nìkan ká mọ́ a lọ àwọn náà wọ́n pè é. salamu alaikum wa alaikum salam wa barakatu sheikh aba wa shasakawa akramakumullah ai ko to ẹ ṣeun gan wa sile o amin ya allah amin ọlọ́run ọba wa tó ọlá nàbí wọn jù ọlọ́run amin ya allah àpẹẹrẹ kí èrò dá ọmọkùnrin kí ní mọ èrò fún. àbí ààrẹ kó bẹ̀rù lọ ah. gbogbo kíni ẹ ti pọ̀ lẹ́yìn bóun náà ti sọ ó ti sọ kankin hmm. nípa kí lóò lóye ká pa kin tó ẹgbẹ́ yìí dá kin tó ti lóun kò bẹ̀rù ẹgbẹ́ ṣe bó máa dé òun náà ni ó yẹ kó fira ẹ̀ kalẹ̀ náà hmm. ó yẹ kó fira ẹ̀ kalẹ̀ ṣò ìlú wa ilé ìsìn àwọn ò tí ì kankan báwa bá fẹ́ sọ̀rọ̀ ní sinimá tí wọ́n bá lè pa taboko hmm. wàláhìlẹ̀ àzìm kí wàhálà a kàn ń fọwọ́ lẹ́rìn à ń wo àdán doríkodò ń wò sí ẹyẹ la ti jẹ. tó a fẹ́ wo ibi tó máa ń kú fẹ́ fi sí. so wọ́n gbé àwọn adẹ́tọ́ fún wa lára wa tó ń dàbòdì fúnra wa. Masha Allah, Masha Allah. so àwọn afọwọ́ lẹ́rìn àwọn afẹ́ wo ibi tó ń kálukú bá fẹ́ fi sí kò sẹ́ni táwọn ò lè dojú kọ tó bá gbé lórí òdodo ni. Masha Allah. wàláhì lè àti bá gbé lórí òdodo ni. àlẹ́ mi bàbá Bàrígà máa ń sọ̀rọ̀ kan bàbá Bàrígà ní ìwọ tí wọ́n bá ti sọ fún pé ọkọ̀ ń tiẹ̀ wájú ìwọ ló mọ̀ wá bú àwọn bàbá wa nílọrin ìwọ tán bá ti sọ mọ́ pé ọkọ̀ ń tiẹ̀ wájú tó jẹ́ pé àgbákò ń rẹ́dì fún ọ ló mọ̀ wá bú àwọn àfa wa nílọrin kódà kó bú àfa lúmíràn á dìde fún ẹ á dìde. bàbá náà ṣàlùwọ̀n àti mi sẹ́rẹ̀ yìí ti ṣe sí. Masha Allah. wàláhìlẹ̀ àti mú lè fẹ́ mi náà ti gba ògùn kìíní ìtàlẹ̀. Hmm mo ti bá a kó kalẹ̀ lọ́pọ̀ yanturu wà láhìlẹ̀ azim mo filẹ̀ ọlọ́wọ́n bá ti mo gẹ́ni mo fi jẹ́lẹ́ yìí mò ń retí rẹ̀. ọlọ́wọ́n máa fún wa ṣe ọlọ́wọ́n ò ní padà inṣàlá ọlọ́wọ́n máa fún wa ṣe àwọn náà mú ọ̀fà. ọ̀dà àápàdé lọ́fà pẹ̀lú ògùn ọlọ́run inṣàlá salamu aleykum ọláyọmí sí lane wọn làwọn ti sẹ́ndì ten thousand sí ájíà mi ẹ ṣeun gan ọlọ́run bá wa san yín lẹ́sàn rí kò tí àfíà ní orí lójú spain ní bíbá yìí ní alátìyàn tí wọlé àmọ́ mo mọ̀ pé yóò wọlé èèyàn pàtàkì ní ẹ̀ ní parọ́. salamu aleykum wa aleykum salam. àjò yusuf ọlọ́wọ́ pẹ̀lú rẹ. amina amina tani sọ̀rọ̀. yá múri ní sọ̀rọ̀. ah wòlíì ńláńlá. láti kókóró. <laughs> mo ti rí bẹ́ẹ̀ mo ti rí bẹ́ẹ̀. ọlọ́wọ́ sàlékún dùnú fún yín. amina amina allah. gbogbo àwọn ọ̀tá ẹ̀yin láti borí wọn. amina amina allah. ẹ̀yin náà jẹ̀jà wọn bí ẹran bá ti dájú kọ ní àfa alimi yóò parẹ́ mi. lágbára ọlọ́run bí ẹran bá ti dájú kọ iléeṣẹ́ adama yóò parẹ́ mi. amina allah. ọmọ adamu la wa. masha allah ẹ ṣeun gan. ẹkùn nísọ̀lú ni àfẹ́lẹ́ yìí dáadáa. ẹ ṣeun gan ọlọ́run bá àdúgbò ọdún. amina. adéọlá ẹnifẹ́ ni adébárí ẹ ṣeun gan ọlọ́run bá wà sàn ilé sàn rí ọlágbára ọlá àwọn náà ti sẹ́ndì owó sí wa adéọlá ẹnifẹ́ni adébárí ẹ ṣeun gan ọlọ́run bá wa san yín lẹ́san ọlágbára ọlọ́run ọláògbó ọlọ́run ọlálá haúlá ọlá quwwata illa billahi ìlàlí ìlàdọ ẹ dákun torí ọlọ́run gbẹ̀yìn jẹ̀mọ́ wa èyí tí mo fẹ́ fi tó wa létí tó wà very important ju owó tẹ̀ ń fún mi yìí lọ ó wà very important ju owó tẹ̀ ń fún mi yìí lọ kódà tẹ́ bá dá owó yẹn dúró báyẹn ìyẹn wà very important ṣe rí àsìkò tá a wà yìí ebi pọ̀ nílùú gan-an ara dẹ̀ ni àwọn èèyàn sótìyé àìná heritage ẹ̀yin màmá retí kọ́ yín ẹ ṣeun gan Sheikh Dangote Sanusi account number náà ní lójú screen yìí ó wà lójú screen ṣe é rí ni so Ramadan ebi ń pa àwọn èèyàn gan-an àwa ń wo wípé bó làwọn èèyàn ṣe fẹ́ rí àwẹ̀ gbà pé náà wá báyìí báwo ni àwọn èèyàn ṣe fẹ́ rí sọ kí ní ẹ̀ka àlẹ́kọ̀ọ́ ìdókòlè street báwo làwọn yẹn ṣe fẹ́ rí ramadan ọdún yìí báwo ni wọ́n ṣe fẹ́ rí ìgbà nírọ̀rùn èyí tí fi ń dáa jù ni wípé ká rí àwọn tí ó sponsor ramadan program wa lórí facebook so a lè ní nfààní àti ra oúnjẹ tó pọ̀ rice ni sẹ̀mú ni spaghetti ni kódà èlùbọ́ tó máa ń páàkì yẹn tó máa ń páàkì sínú lẹ́dà báyìí ká fún àwọn èèyàn káwọn èèyàn rí nǹkan fi sínú káwọn èèyàn rí nǹkan fi jẹ sàárì ká máa fún àwọn èèyàn ẹ dákun tó lọ gbogbo ẹni tí ó bá sponsor wa afọlọ́run ọba bẹ̀yìn ẹ dákun ẹ mọ́sàárán sí ọ.